àti gbogbo àwọn tí wọ́n bá ń tẹ̀lé ìlànà wọn títí di ọjọ́ gbèrè ìyàmà ibi tí a dúró sí lánàá òun ni ọ̀rọ̀ ẹlẹ́ẹ̀kẹrin nínú ọ̀rọ̀ tí àwọn àfáà tí wọ́n sọ nípa ọ̀nà tá a máa ń gbà ṣàlàyé tefsir a ti ṣàlàyé lẹ́kùnrẹ́rẹ́ tefsirul Qur'an bil Qur'an bá a ṣe lè fi ọ̀rọ̀ Ọlọ́run alukur'an tá a lè fi túra wọn bákan náà a tún ti ṣàlàyé tafsirul qur'an bi sunna kámú súnà anábìwá muhammad sallallahu alaihi wasallam ká fi ṣàlàyé ọ̀rọ̀ ọlọ́run torí pé òun bá fi alukur'an hàn bákan náà a tún ṣe lálàyé fúnra wa tafsirul qur'an bikalami sọ̀hábà fífi alukur'an fífi ọ̀rọ̀ àwọn sàábé fífi sàlàyé alukur'an tó ní ṣe pẹ̀lú eléyìí àti ṣe àlàyé ẹ̀fúnra wa lẹ́kùnrẹ́rẹ́ lẹ́yìn eléyìí wá rè àwa dúró síbi tafsirul qur'an bí kalami tabi'in tafsirul qur'an bí kalami tabi'in olójọ́jọ́ mímọ̀ ṣàlàyé Quran pẹ̀lú ọ̀rọ̀ àwọn tàbíọ̀rùn àwọn tí wọ́n tẹ̀lé àwọn sàábé àwa mú mọ́sálà kan wá lánàá àìbá àwa mọ̀ tó bá wá ṣẹlẹ̀ ọ̀rọ̀ àwọn sàábé ó pẹ̀ka arọ́rọ̀ bíi méjì mẹ́ta mẹ́rin lórí àlàyé àyà nínú Quran láti mú ọ̀rọ̀ Abdullahi ọmọ Mas'ud àti ọ̀rọ̀ Abdullahi ọmọ Abbas wá nígbà tí wọ́n ń ṣàlàyé súrátù náà tọ́lọ́wọ́ bá sọ wípé ilá máa ń bọ̀ àrọ̀ mí ni ha pé obìnrin ò gbọ́dọ̀ fi ọ̀ṣọ́ rẹ̀ àyàfi tó bá hàn níbẹ̀ àyàfi kí ni tó bá hàn nínú ọ̀ṣọ́ rẹ̀ awárí nínú wọn tí wọ́n tú báyìí a tún rí inú àwọn sàábé tí wọ́n tó tu báyìí tá a bá ti wá rí pé khilaf ìyapa ẹnu ti fẹ́ ṣẹlẹ̀ lórí ìtumọ̀ àyà kan yálà nínú ọ̀rọ̀ àwọn sọ̀hábà tàbí ọ̀rọ̀ àwọn tàbíọ̀rọ̀ a wà èwo ló súnmọ́ òdodo nínú ọ̀rọ̀ wọn ẹlẹ́karùn-ún tó jẹ́ pé òun náà ló parí ẹ̀ òun náà ni ká túmọ̀ Qur'an bùlógà pẹ̀lú èdè lárúbáwá jẹmọ́ àfarabalẹ̀ sórí àwọn lárúbáwá bí wọ́n ṣe gbọ́ lárúbáwá tó yẹ wọn à lè túmọ̀ alukura'an wọn à lè ṣe kí ni o wọn à lè túmọ̀ alukura'an nígbà tọ́lọ́wọ́ bá sọ nínú alukura'an pé alladhina amanu walam yalbisu imanahum bidhulm ulaika lahumul amn ọlọ́ni ẹ̀rá wọn tán pè ní ọlọ́ngbọ́ lódodo wà lámúyẹ́lìbì sú ìmọ̀ọ́nà òǹkè gúlmí wọn wá fi ààbò sí whereas gúlmù ìta ti gbọ́ yé sí ni kéèyàn sábò sí gúlmù tọ́lọ́wọ́n bá dẹ̀ sọ ń bẹ̀ ò ṣíríkù ni àṣẹ wà lámúyẹ́lìbì sú ìmọ̀ọ́nà òǹkè ṣíríkè wọn wá fi ẹbọ lú ìmọ̀ọ́nì wọn wọn a máa sin lọ́run kán tó máa sin òsà wọn a máa sin lọ́run kán máa sin òkè ìbàdàn wọn a máa sin lọ́run kán tó máa sọ̀rọ̀ méjì wọ́n lámúyẹ́lbì sọ ìmọ̀ ẹ̀nà òun mẹ́rin wọn a fi ẹbọ kún ìgbàgbọ́ ṣùgbọ́n àwọn sàábé pọ́sibọ́lárúbáwá tó ní tí wọ́n gbọ́yé ni pé vulmo àbòsí whereas nítọ́lọ́wọ́ bá ń sọ ní ṣíríkù ẹbọ lànàbí sallallahu alaihi wasallam ló wá ń ṣàlàyé fún wọn pé ẹ má lọ sí gbọ́ o ó dàbí ọ̀rọ̀ tí Lukman tó ń sọ fọ́mọ ẹ̀ nínú suratu Lukman pé yá la tushrik billah inna shirka lọ́dún ìmúra ọmọ ìrẹ́ ọmọ mi má pẹ̀lú má torí pé àbòsí ni agbọ́yé ń bẹ̀ pé ìlú ṣe ṣùgbọ́n kí la wá gbà lérò pẹ̀lú tafsirul Qur'an ìlógà tá a bá fẹ́ tú al-Qur'an a máa ń tú pẹ̀lú èdè lárúbáwá àṣẹ tó fà ní wípé a lè fèdè French a lè fi tú torí bọ́lọ̀ ń sọ Qur'an nìkalẹ̀ ní èdè lárúbáwá gangan ọlọ́ni iná jàánáwò kòránà nàárọ̀ lè ṣàánú làálàkọ́hún tààkìlú ní súrátù Yusuf ọlọ́ni sẹ́ rí dájúdájú àwọn ọlọ́run ibù ní súrátù náà tó sọ bẹ́ẹ̀ láyẹ̀ ọlọ́run ní dájúdájú ẹ lè fẹ́ máa ṣe iyèméjì léyìí tí ò rújú rárá àwọn ọlọ́run la sọ kùránì kalẹ̀ àwọn ìyá èdè kí lábí sọ kalẹ̀ èdè lárúbáwá èdè lárúbáwá láì sọ kùránì yẹn kalẹ̀ làálà ọ̀hún ta kìlú àṣekẹ́ ẹ lè ṣe làákàyè kẹ́ ẹ lè gbọ́ kùránì yìí nígbà tó wá já sí pé ọlọ́run fi lárúbáwá sọ kalẹ̀ yìí táwọn àyà kan bá ṣẹlẹ̀ ní Kùránì àákọ̀wò kí ni máàna lógáwí kí ni ìtumọ̀ ọ̀rọ̀ kọ̀ọ̀kan nínú èdè nígbà tá a bá ti mọ̀ túmọ̀ ọ̀rọ̀ yẹn lédè àáwá wo kí ni ìtumọ̀ rẹ̀ nínú ṣẹ̀ríà jẹ́ fún ọ lápẹẹrẹ o so onígbà míì tá a bá fẹ́ tú Kùránì àátù pẹ̀lú èdè lárúbáwá sanpaná ìgbà míì tó o bá fi lárúbáwá tú ó ní problem ọ̀ọ́lọ́ wo kí ni ṣẹ̀rí àsọ níbẹ̀ irú ẹ̀ dín fún ọláwọ̀ àyà bíi méjì àbẹ́ta nígbà tó lọ́wọ́ sọ kùránì kalẹ̀ àwọn ibi tá a ti lè fi lárúbáwá tu màá sọ tá a bá wá rí pé lárúbáwá àti ṣẹ̀ríà wọ́n forí gbárí ìtí ṣẹ̀ríà bá sọ òun la máa gbọ́lá fún kìí ṣe tí lárúbáwá bá sọ máa wo bí o ọlọ́run ní wákùlù wáṣọ́ọ̀rù Hatta ya taba làkọmọ lẹkọ ètò la abiyatu nínà lọkọ ètò la aswad nínà ìfàjìrì Ọlọ́run tí bá ti fẹ́ gbà wẹrọ Ramadan ẹ sáà máa jẹun lọ ẹ má stọọpù oúnjẹ ẹ máa mú mi lọ ẹ má stọọpù omi títí tí òwú dúdú tẹ́ẹ̀fì lè dààmú kúrò níbi kíni òwú funfun sórí àlẹ́kọ́ìtù làábíyàdì àlẹ́kọ́ìtù òun ní jẹ́bẹ̀ àlàábíyàdù funfun sọ̀n lágbà aláfitù yẹn ma òbí tó yóò ti ní problem o mínà àlẹ́kọ́ìtì làásùwádì àlẹ́kọ́ìtù òwú àlàásùwádì dúdú òwú dúdú àti kíni o òwú funfun ọlọ́run ní ẹ máa jẹun lọ tó wù funfun tí yóò fi hàn nínú òdúdú nínà alfajiri ní ti yíyọ alfajari àwọn sàbí ànàbí wọ́n fẹ́ fi lárúbáwá lásán wọ́n fẹ́ fi túkúrà ní wọ́n bá ń jẹ sàrí lọ wọ́n wá mú òun méjì òun dúdú rẹ̀ òun funfun rẹ̀ wọ́n wá ń bò àmọ́ tí ilé dóhùn dúdú mọ́ àti ìdóhùn dúdú mọ́ tí wọ́n fi jẹun wà sùn báà anábì sallallahu ó lẹ́ẹ̀gbọ́n tọ́lọ́ sọ yìí ìbárọ̀ tó ń áńtù lórí ìfàjẹr àṣẹ́ńtọ́lọ̀ wọn bá ń sọ ni wípé ìgbà tẹ́ ẹ lè jẹ sàárìdà òun ni bàtàlú fàjárì báyọ̀ kìí ṣe pọ́lọ̀ wọn bá ń sọ òun òun dúdú àti funfun ọbẹ̀ yẹn ni wípé ìmọ́lẹ̀ ló fi jásí pé alfajiru fàjọrọ̀ alfajiru fàjọrọ̀ alfajárì pé sí méjì alfajiru sọ́dìk wàlfajiru káàbù a ní àlùfájàrí òdodo a sì ní àlùfájàrí irọ́ àlùfájàrí òdodo òun ní máa ń là tọ́já sí wípé òkùnkùn òtún ní ìṣẹ̀lẹ̀ mọ́ lẹ́yìn ẹ̀ ṣùgbọ́n àlùfájàrí irọ́ jẹ́ fún alápẹ̀rẹ̀ àwọn ọjọ́ tí ó bá jẹ́ ọjọ́ tó ṣùpá máa ń mẹ́lẹ̀ lóru lọ́wọ́ bí aago kan aago méjì sánmọ̀ ó ṣe kíni o yóò mọ́lẹ̀ téyìn rò pé lẹ́ẹ̀tì fẹ́ mọ́ ọkẹ̀rẹ̀ bí wọ́n tó yóò tó dúdú àlùfájàrí irọ́ nù ṣùgbọ́n nípàjá rí òdòdó tó bá ti lè làtà kásọ̀bá ilẹ̀ òtò dúdú mọ́ ilẹ̀ ọmọ ṣe kí ni o yóò máa mọ́lẹ̀ ọ̀nà bí òun sì ti yọ làlùfàjá rí ti máa yọ àwọn sàábé ní ìsìn kí náà fi tún kúrò àdẹ́lá àrùn pẹ́bí lọ́mọ́ òdúdú àdúgbà wọ́n fi lárúbáwá tù wọ́n ṣe mistake bẹ́ẹ̀ torí pé wàárín wọn á wo máàna lógáwí wà máàna àṣẹrìnrìn ibi abá ti rí pé ìtumọ̀ ṣẹ̀ríà ìlà fẹ́ lò ń bẹ́ wọn a fẹ́ fi sẹ̀sìn ní ìtumọ̀ ṣẹ̀rí àlágbọ̀lá fún wọn máa wẹ̀rí mi ibi àtìlẹ́ lólógà wà máa wọlú ẹ̀wò tá a bá sọ pé sọ́là nínú èdè lárúbáwá ó túmọ̀ àdúà kí mo ló túmọ̀ sí ó ṣàdúà wo ìrántà kí n asọ̀látù nínú àwọn tí a fi kí n lẹ́ ti dàrí wọ́n ni asọ́látù àdùá asọ́látù lógátán àdùá ẹ̀rí tí ń jẹ́ ìrólédè òun náà ní kásàdùá òun làáfà kan bàdàn afọ kan lọ́nà àdúgbò kan lọ́nà ìwòrò níbẹ̀ yẹn bí ọdún mélòó kan sẹ́yìn àfò ní bí àfò ń kan báyìí ọba ní pé wàhálà ọlọ́run ọlọ́run nídìí kí ẹ máa ṣe wàhálà tí ẹ bá ti ń ṣàdúrà ó ti kí ọ nítorí pé ọ̀sọ́lá ọgbà lárúbáwá tí mo sọ yìí ọgbọ́ lárúbáwá káwọn àfáà súnà tó wà lọ bá pé èè má fi lárúbáwá sọ̀rọ̀ rẹ̀ sí wọ́n lọ fẹ́ gbófin ọlọ́run yíjá nàbí sọ̀rọ̀ lánà sọ̀rọ̀ lọ ó ní pé mo dájú àkímọ̀ sọ̀lá àlàátù zaka

ọlọ́run ní hudmin àmúwálì ń sọ́dá kọta tútọ́ ìrú wà tó zákì ìbẹ̀ àwà sọ́lẹ̀ ààrẹ iná sọ́lá àtàkà sáka ńláwó iná sọ́lá àtàkà sáka ńláwó ọlọ́run wà nàbí sórí gbogbo àwọn èèyàn yìí tí wọ́n bá lówó lọ tí zaka ṣe kí ni o tí zaka wọ owó wọn ẹgbà nínú owó wọn ẹgbà nínú ewúrẹ́ wọn ẹgbà nínú àgùntàn wọn ẹgbà nínú nǹkan oko wọn sọ́dá kọ̀tá tí yóò máa jẹ́ pé zàká zàká ọ̀ràn yàn tó lọ ń pa wọ́n láṣẹ tẹ́ ẹ bá ti wá ń gbà tutọ̀ yíru ọwọ́ pé wọ́n ń yọ zàká ní owó wọn yẹn yóò máa fọ̀ wọ́n mọ́ wàláì kò sẹ́ni náà láyé tó wò rẹ̀ ọwọ́ sàkà tí ò ní lọ́nà kan tó gbà sọ́lọ́ kó o tó wọ̀ sàkà ọ̀sẹ́ nínà bó ṣe rúkọ ọ̀bẹ̀rù ọlọ́run tó bó ṣe jọ́ kan tọ́lọ́ rajà tó kì zúrì lásìkò ó ti sẹ́lọ́ bó ṣe jọ́ kan tẹ́nìkan wá rajà tó gbàgbé sẹ́ńtì sí ọlọ́wọ́ tẹ́ wọ́n tọ̀ tẹ́ rí ó gbàgbé twenty naira sí ọlọ́wọ́ twenty naira sì wà ní owó rẹ̀ tó fẹ́ ṣàkánú ẹ̀ bó ṣe jọ́ kan tó já sí wípé ẹ̀wọ̀n ọjà fún yẹn ọjà tẹ́ ẹ̀wọ̀n ó kù sí bí ẹyọ kan tó yẹ kó fi pé tí ò fi pé lódodo kìí ṣe pọ́ mọ̀ọ́mọ̀ ṣùgbọ́jà yẹn ò pé lọ́dọ̀ lọ agolo mẹ́wàá lọ́yẹ kan bá ń bẹ̀ mẹ́sàn àti díẹ̀ náà bá ń bẹ̀ gbogbo àwọn nǹkan náà kọ́ wà lórí tọ́lẹ̀ ṣàkà lórí ẹ̀yẹ kò sí bí yóò ṣe lówó ti ṣàkà ọwọ́ tí ò ní lọ́nà kan tó fi gbà kọsẹ̀ lọ́dọ̀ ọlọ́run kò sẹ́ni náà èló ṣe já sí wípé owó zaka yẹn kò yé àwọn tó lówó lọ gbogbo àwọn tó lọ́n bá bẹ́ẹ̀ gé ọ̀là fún gbogbo àwọn olówó tó wà náà wúwa yìí tẹ́ lórí àwọn tó ti kú mọ́ wọn àwọn tó ti kú ní ìsìn àwọn ti mòdodo àwọn tí èkó àwọn láwọn bá sọ̀rọ̀ ìwọ tó lówó lọ wà láì ọ̀gbọ̀n lọ ọlọ́run lọ́sàánú ẹ̀ sàkàtì nìkan yọ ọlọ́run fẹ́ fi fọ̀ wọ́n mọ́ nígbà táwa fi wà ní skul wọn ètí ìbí wọn jọ náà o nígbà tá a fún wọn lọ sùkúù ìgbà kan wọn wà ní àṣẹ handwork ẹran ti handwork ayé ìjọ tó handwork wà láìkó lè páàsì ni ọmọ mi orí ẹ̀ kú ju ó kú ju sùn lọ yóò wá lọ ṣe apẹ̀rẹ̀ apẹ̀rẹ̀ ni ó fi handwork ọmọ mi ó ṣe àwọn tíṣà ni wọ́n lò lọ́lọ́ kọ́sọ̀ àwọn tíṣà wọn lẹ́sàn-án rí àwọn tíṣà àgbà náà arábí àwọn náà ti ń gbádùn lò èèyàn wàá ṣe handwork ẹlòmíì kòkò ní ọmọ ẹlòmí ohun àwọn kíní kan báyìí orí rẹ̀ báàgì yóò fi kíní ọ̀pẹ ẹlòmí ò lo kíní ìgbálẹ̀ yóò wọ àwọn báàgì tó jẹ́ pé tísà ni wọ́n mọ̀ ẹgbẹ́ kíní o ni wọ́n mọ̀ ẹgbẹ́ jáde tí ó fa ìgidi wà láì sọwárí bí nǹkan tó bá ṣe bá ẹlòmí ìgbálẹ̀ lásán ni ó mọ̀ wá fún handwork handwork ó lè tó twenty marks tó bá fún yẹn ní máàkì irú ọjọ́ sí pé nìsín ọ̀mọ̀wé tó nǹkan ṣùgbọ́n ọgbà twenty twenty nínú handwork ọgbà fifteen nínú tẹ́sì alákọ̀ọ́kọ́ ọgbà twenty seven nínú ẹ̀gzáàmù twenty seven plus fifteen ó jẹ́ kí ni o thirty two wọ́n bọ̀ ọ̀rọ̀ handwork mọ́ ọgbà twenty twenty ó ní kí ni jẹ̀mọ́ fifty two tó fi yẹ kó o fẹ́ẹ̀lì handwork ṣe kí ni o ó jẹ́ ọ páàsì ṣùgbọ́n kò sí ni wọ́n ń sùkúù ní èsì so handwork ìgbà yẹn yàtọ̀ sí báwọn ti sà wọ́n fún yàn máàkì ọ̀ ń jẹ́ kórí ó pé torí pé gbà míì kìí ṣe pé èèyàn lọ rà fúnra wa la máa ń ṣe ọjọ́ kúrí ó pé irú ẹ̀ ní sẹ̀rẹ̀mí CCA nísìn cultural and creative arts ọmọ kọ̀ọ̀kan gbọ́dọ̀ lè ronú bóò lòun ó ṣe lè ṣe nǹkan kan ọmọ mi lè wò pé òun ó ṣe fáànù yóò sì ṣe yóò sì bí bá ti ṣe fáànù ó sì mọ̀ ṣiṣẹ́ ṣùgbọ́n ọmọ kan ló ṣe bàálù bàálù rẹ̀ sì gbéra níwọ̀nba ó sì wà lẹ̀ tọ́ bá lẹ́ni kó lọ́wọ́ ní tìrẹ́nu kan ṣe ń jìnnì sí ni yọ bàálù ọmọ fòó so wá rí ọlọ́ọ̀dún wà níbi ọ̀sán là gba owó nínú owó wọn nínú dúkìá wọn tí sàkáwọ̀ ẹgbà ń bẹ̀ ẹ máa fi fọ̀ wọ́n mọ́ wàtúzàkí ìbíà bákan náà látara pé wọ́n dẹni mímọ́ àforí ẹ̀ṣẹ̀ wọn jẹ wọn yóò jẹ́ kí dúkìá wọn máa gbèrú sí lọ́wọ́ àwọn tí bá yọ sàká léyìí tó hàn sáwa gbogbo àwọn tí máa yọ sàká ní owó wọn tẹ́ ẹ bá kó 100 wọn jọ 98 wọn tí wọ́n èkó láyé wọn ọ̀tọ̀ tó sì mú tó ọba kó àwọn tí wọ́n lọ sàkà jọ tọ́lọ̀ bá ní pé ìwọ náà sàkà wọnú owó rẹ lọ́dún yìí wà láì ó yọ 2.5 percent in tó súnmọ́ ni pé tẹ́ èkó láyé òòtò sínú ẹ tí wọ́n yọ sàkà fún wọn wọ́n máa yọ sàkà lọ́dọọdún torí pé owó rẹ ọmọ ṣe kí ni o yọ ọmọ ẹnu òkè sí ó ti yọ òróró kú òun ẹran ọwọ́ àgbádùn kí ni o ọgbádùn ẹran ṣùgbẹ́ni tí ò yọ òróró kú nínú ẹran rẹ̀ kò lè gbádùn ẹran i'm telling you ọlọ́run á ní wà nábì tó ọba ti wá àgbà wà sọ lí àlẹ́ yìí ibi tá à ń lọ ní òun wá ṣàdúrà fún sọ́ọ̀lì tó ọba lọ tún sí pé ọyá kírun sí wọn lára ajẹ́kẹ́ bá ti mú sàkáwá ó dòkú ọyá wà fà àbá ẹtí mú sàká ti yín náà wà ọyá ìdúró bá ọlọ́run ni wà sọ́ọ̀lì àlẹ́ ọlọ́run ni á kírun sí yín la Allahu akbar ṣọ́ra pírọ́blẹ́mù bí ó tó wá ṣẹlẹ̀ ṣé rákà kan láàkì àbí rákà méjì ọlọ́ni wà sọ́lé àlẹ́ ìwà ànábì kírun sí wọn la ṣètùmọ̀ rẹ̀ lọ lára a wà padà síbi kíni lóga àwòníyà àti wà sọ́lé àlẹ́ yìí ṣàdúà fún wọn so láwàtà abájá àfáà náà ẹ̀rí náà téèyàn bá yọ sàkà a máa ń ṣàdúà fún mi ṣèbọ́lá lọ́ní ọjọ́ ìbá àmọ́ yọ ẹni kó sọ rẹ̀ pọ̀ ibùdó lórí sàárà ìwọ tó ọjà àfà ọmọ ilé ike ó gbé mílíkì wà fún ó gbé bọ́ǹbìtà wà fún tó bá ti yá àdìjọ́ kejì yá kí fóònù mọ́lẹ̀ wà láìpẹ́ òsì rẹ̀ sàlámù alékùn bàbá abdullahi a wọ́n fi mílíkì yìí jíṣẹ́ o àtàjẹ tọ́kì tẹ gbé wá ọlọ́run jẹ lálùbáríkà o tọ́kì yóò lè kú láíláí o yóò máa pọ̀ sí ni o tẹ̀lé ojú bẹ́ẹ̀ lọ ọlọ́run ní jẹ́ ẹlẹ́yìn láíláí lọ wájú ni o ọlá aláhọ́lá wà láàkúwátà wà láì ní tọ́sàdúrà fún inú orí odò báwọn àfáàyè jọ ti máa ṣe nìyẹn àtàwọn àfáàyè ìsìn ìkọ́ ọ̀kan tọ́rọ̀ báyìí àfáà mi ò ti rò pé ṣèbọ́lọ́ lórí ọyọ sàkà ìbá àmọ́ ìyá ọtí ọba yẹnu kọ́ wọn dànù ní rárá o ó sàdúrà fẹ́ tọ́ yọ sàkà ní o téèyàn bá bọ̀ ní nǹkan náà ó ṣe kí ni ó sàdúrà fún tí ọba fọ́n lọ́sọ̀tọ̀ ọba kọ ẹ̀mí ẹ bá fún yẹn ní nǹkan èèyàn máa ṣe kí ni béèyàn ṣe máa ṣe nìyẹn kódà o lè kí fóònù mọ́lẹ̀ kankan send message sí pé tó ń ṣe àdúrà bí a ti wà kọ wàláhì ẹni tó ṣàdúrà fún un kò ní sọ fún ọ ní inú rẹ̀ ó sì dùn ṣe bí èèyàn ló tàn kí èsì mọ̀lẹ́kà tó rí èèyàn gbogbo wa tí èèyàn bá ṣe dáadáa fún wa tá a wá ṣàdúrà fún ẹni tá a ṣàdúrà fún wa lẹ́yìn rẹ̀ olóhùn ó lè máa ní ọ̀tọ̀pẹ́ irọ́ ni òun náà kẹ́ sọ bẹ́ẹ̀ ni ọ̀tọ̀pẹ́ òun náà kẹ́ lórí mọ́ ní àpapọ̀ ọ̀tọ̀pẹ́ wà lẹ́ẹ̀lẹ́ni tá eléyìí ìwò orí tó bá di next year tó bá já sí pé ráìsì kóńgò mẹ́ta ló gbé fún ọlọ́dún next year já gbé kóńgò mẹ́rin àfa aládùá yìí tí mò ń ṣàdúrà bí a ti pàkọ́ yìí yóò tún wá fi kún ṣùgbọ́n pé ìkẹ́kọ̀ọ́ last year ó tún pàdé ẹ̀ ó ti ẹ̀ kí gbé ẹ̀ṣẹ̀ wà náà gbà ṣùgbọ́n wọn kí obìnrin tèmi mọ́ kọ́ ń kí ó ṣùgbọ́n yẹ kó gbé wá fún mi tẹ́lẹ̀ kí lábùrọ̀ tó kí kó ṣe ìbá àmọ́ gbé wá ara àmì bí èṣù bá sọ́lọ̀ lọ́rọ̀ àmì ìyọ̀sọ̀lọ̀ ọlọ́run á ní iná sọ̀lá átáká sákànù láwù iná sọ̀látàkà sákànù láwù àṣẹ sọ̀látàkà sọ̀látù gangan wà nù kílọ̀ wà tún bẹ̀ o kílọ̀ tún bẹ̀ o àdúà àsádùá àti wà ànábì bá ṣe sákànù láwù àdúà yẹn wọn máa wọn yọ ọ lẹ̀ wọn lára tó kọ́ wá sọ pé wọ́n fẹ́ tu sí o ìwà ànábì o ẹ bá ti yọ sàká o wà sọ́lé àlẹ́ yín máa kí o sí ọlá kálẹ̀ tètè kú. torí wọ́n dòkú nínà sọ̀lá ló ń ọba kí sí ẹlá yọ́mọ̀ ọlánà sàárẹ̀ wó lè ti ó ti sì kéwú ó ti sùkúrà nítùbà irú àárín yẹn á padà síbi o lóga àròyíyà wá tún máa wọlé o ibòmí ìwárè tún lórí gbólò yẹn bí ọdá kó o sí o àdúà ọlọ́run ni láǹtù àlá ahàdí mini umata abada ní sọ́rọ̀tù tàwọ́bà àyà 84 nígbà tọ́lọ́wọ́ bá ń sọ nípa àwọn mùnáfìkì àwọn kílàgbé o àwọn mùnáfìkì ọlọ́wọ́ bá ń sọ nípa àwọn ó ní wà nábì sallallahu alaihi wasallam sọ́rọ̀ àwọn mùnáfìkì tá à ń sọ fún ẹ̀ lọ gbọ́ nǹkan kan yé pa wọn o ẹni tó bá ti lè kú sí mùnáfìkì ní wọn wà látù sọ́lé àlá àhàdé mínú máta àbàdà ọ gbọ́dọ̀ kírun sí wọn lára kí lọ́lá ọba lòbí náà wà látù sọ́lé ọ gbọ́dọ̀ sọ pé ọ gbọ́dọ̀ ṣàdúà fún wọn èèyàn lè ṣàdúà fún wọn náà ẹ̀rí eléyìí ń bẹ lọ́tọ̀ ẹ̀rí mọ́sàdúà fún wọn ó ń ṣe kí ni o ṣùgbọ́n bí ni pé má kírun sí wọn lá toró ní sábàbù lòsùn nígbà tó ga àwọn mọ̀nàfíkì tó kú tánàbí fẹ́ kírun sí lálọ́ ọgbọ́dọ̀ kírun sí lálá kò sí tọ́jọ́ ẹgbẹ́ ilé kúrú àwọn ẹlẹ́gbọ́ àbáwọn mọ̀nàfíkì má kírun sí wọn lá afá nírú àárín kí láàtú wà látú sọ́lì sí ìran ìyìn òní ọ̀rọ̀ náà fún wa ní pọ́blẹ́mù kí ní fún wa pọ́blẹ́mù ẹni tí ọba ti wá mọ́mọ́ sí ń tún tẹ̀f sí yọ ọmọ wa tún kúrà ní rádaràdà rádaràdà èyí tó bá yẹ kó fi lógà tù yóò fi ṣẹ̀rí àtúntò ètò báyẹ kó fi ṣẹ̀rí àtù kí ní ó fi tú o yọ́wà ṣe mistake àṣà tún lè fi lóga àrọ̀bíyà a lè fi tú Quran ṣùgbọ́n tá a bá rí pé lóga ó forí gbárí pẹ̀lú ìṣẹ̀rí à á wà á wo kí ni tọ́lọ̀ ń gbà lérò ṣé ìtumọ̀ ọ̀rọ̀ yẹn lóga tán àbí ìtumọ̀ rẹ̀ ṣẹ́rí án ṣé ìtumọ̀ rẹ̀ lédè àbí nífọ̀síwẹ́wẹ́ òun láfi ọlọ́run yàgò kúrò ní kó tó ní má bẹ̀rẹ̀ tẹ̀síìrì Suratul Fatiha ẹjẹ́ tún wọ àwọn nǹkan kan àáfàá ní mímọ́ tún kùránì sí èdè míì tó yàtọ̀ sí èdè lárúbáwá gbọ́ àárín yé dáadáa ìwọ tó fẹ́ tún kùránì sí English ọfẹ́ tún kùránì sí Haúsá ọfẹ́ tún kùránì sí French ọfẹ́ tún àlùkùránì sí Yorùbá ọ̀kẹsàrẹ́ bẹ̀rẹ̀ sí ní máa tú tó sì já sí wípé ọlọ́run fi Yorùbá sọ Kùránì kalẹ̀ sóra ní tá a dé yìí ibẹ̀ làwọn Christians ibẹ̀ náà ti sàn kó lọ ọlọ́run sọ bíbélì kalẹ̀ pẹ̀lédè English ọlọ́run sọ bíbélì kalẹ̀ pẹ̀lú Yorùbá ibi tí wọ́n ti ń tú bíbélì látèdè kan bọ́sédè kan ìtumọ̀ wa ń dàrú wọ́n fìfẹ́ ẹnu kọ́ máa wò mí o èmi kẹ́ẹ̀fún bára láìkí máa gbé bíbélì wá sí lábẹ́ sí wá sí ìyìnbá gbé bíbélì wá sí ibi ìyìnbá kàkàkà fún ọmọ ẹ̀ ọ̀fẹ́ rẹ̀ rẹ̀ pa nígbà táà fún primary school tí wọ́n kọ́ wa ní bàbá wa ti ń bẹ ní ọ̀rọ̀ káàbọ̀wọ̀ fún orúkọ rẹ̀ kí ìjọba rẹ̀ dé ìfẹ́ ti ẹ̀nà ti lábẹ́ ìjọrọ̀ wá dárí ẹ̀ṣẹ̀ wa jì wá wá dárí kí ni o bí wọ́n ṣe kọ́ wá gbà kékeré lọ kó sì wà ní bíbélì ayé wọ́n bẹ̀rù bíbélì àwọn bíbélì bíi tí wò tí rí o àwọn èèyàn wá kírísítẹ́sì àwọn kírísítẹ́sì wọ́n pé ṣe bẹ́ẹ̀ sọ wípé ẹ̀dínló ẹ̀yìn méje ẹ̀dínló àwọn èèyàn wá kírísítẹ́sì àwọn kírísítẹ́sì pé ṣe bẹ́ẹ̀ sọ wípé Jésù ti kó ẹ̀ṣẹ̀ ẹ̀yin lọ ni ẹ̀ṣẹ̀ wo tó wá ní kólúwọ́ dárí ẹ̀jẹ̀ yìí wọ́n wá yí bíbélì wá dárí gbèsè wa jẹ̀ wá wá dárí kí o gbèsè gẹ́gẹ́ bí a ṣe ń dárí jẹ àwọn tó jẹ wá jọ́ntorí ọlọ́run wá ṣé máa dárí gbèsè jẹ yẹn wá dárí ẹ̀ṣẹ̀ wa jì wá lọ́wọ́ àánú kí ni o bí ìgbà tá à ń sọ wípé rọ́bà náà rọ̀lámúná àǹfúsà náà wàyín lámútẹ̀gò fèrè lànà wàtàrà hámúná lanakunanna minal khosiri irú ẹ̀ táwa máa sọ pé ọlọ́run wá forí ẹ̀ṣẹ̀ wa jì wá tó ráwa mọ̀ pẹ̀lú ẹlẹ́ṣẹ̀ ni wá ṣùgbọ́n kiri yóò wọ́n fẹ́ parọ́ wọ́n fẹ́ tàwọn èèyàn jẹ́ pé àwọn ọ̀lẹ́ṣẹ̀ jésù ti kó ẹ̀ṣẹ̀ àwọn lọ wọ́n wá kírísítàlẹ̀ tètè bí bíbélì yìí náà lọ́wọ́ ìgbé wá dárí ẹ̀ṣẹ̀ wa jì wá bó o ṣe báwa náà ṣe ń dárí jì kí o sọmọ nǹkan tí wọ́n ṣe sí bíbélì wọ́n kẹ̀yìn ni wá dárí gbèsè wa ní wa wọ́n bá sọ ẹ̀ṣẹ̀ ní kí ni ó irú ni ọgbọ́n ìṣẹ̀lẹ̀ sí kó bàbá sọ́lé àlùfẹ̀mín nínú tẹ̀fsírì wọn tí a ń lò yìí bàbá ní sórí ẹni tó bá fẹ́ tú kùránì látèdè kan bọ́ sí èdè kan lábúdà ní tàwáfúrì ṣùrùt a gbọ́dọ̀ rí àwọn májẹ̀mú kan tó gbọ́dọ̀ pé sólítọ̀ ń lára májẹ̀mú mẹ́ta làwọn májẹ̀mú yẹn alákọ̀ọ́kọ́ níbẹ̀ ẹni tí yóò tú kùránì allah tó jẹ́ albàdílan anil quran bẹ̀haifu yustabna bẹ̀haifu sórí jẹ́ kó yí àwọn èèyàn o pé kùránì tá à ń tú yìí à ń tú kí ìtumọ̀ rẹ̀ ó lè súnmọ́ ìtọ́lọ̀ ń gbà lérò ni o kìí ṣe pẹ́yìn èèyàn tayọ kẹ́ ẹ lọ kọ́ kùránì pẹ̀lú èdè kéde o lárúbáwá ẹni yẹn gbọ́dọ̀ mọ̀ bẹ́ẹ̀ ó sì gbọ́dọ̀ jẹ́ kó yí àwọn tí ń tú kùránì fún un bàbá ní tó bá wá rí bẹ́ẹ̀ tá a bá ti wá fẹ́ tú kùránì fàlágúdà an yaktuba al-Qur'an bi lughati al-arabiyya wa ila janibihi hadhihi tarjuma litakuna ka tafsiri lahu yo tro lo ba ni dáadáa so la Qur'an kan ta ma nse tí ó jẹ́ pure English pure Yorùbá ko da kí mo ní kò ṣe oda wa la no fe da le o bàbá ni tó bá rí bẹ́ẹ̀ èdè Lárúbáwá gangan tó lọ sọ Qur'an kalẹ̀ tá bá ti fẹ́ tú kùránì ṣèdè mi a wà gbé àràbíkì sílẹ̀ báyìí a wà fi yorùbá sílẹ̀ gbé a gbá àràbíkì sílẹ̀ a gbé french sílẹ̀ gbé a gbá àràbíkì sílẹ̀ a gbé èdè Ìgbò sílẹ̀ gbé a gbá àràbíkì sílẹ̀ a gbé èdè haúsá sílẹ̀ gbé káwá tún kùránì sí yorùbá yorùbá nìkan haúsá nìkan bàbá làwọn ṣe bẹ́ẹ̀ torí ẹni tó bá ní ọmọ òdòdó kùránì lẹ kùránì kọ yẹn ìtumọ̀ ìgbìyànjú ìtumọ̀ kùránì ṣùgbọ́n tọ́lọ̀mù sọkalẹ̀ gan ní lárúbáwá ènìyàn gbọ́dọ̀ wà pẹ̀lú wa ẹlẹ́kejì ayyakuna mọ̀tàrọ́jímù aliman bimadilu láti la alfa bílfílógọ́tẹ́ alimọ̀tàrọ́jímù mẹ́ni àwà ilẹ̀ ìhá so rẹni tó fẹ́ tú kùránì ó gbọ́dọ̀ lè máa kí ni àwọn ọ̀rọ̀ àwọn words àwọn expressions àwọn ọ̀rọ̀ tó náà ń lò ní Kùránì ó gbọ́dọ̀ mọ kí ló ń tọ́ka sí kí ló ń júwe wá lọ pẹ̀lú pọ́ńtọ̀ ó gbọ́dọ̀ jẹ́ expert fílò dàtà yìí yóò jẹ́ ni tó jẹná nínú èdè méjèèjì ó fẹ́ tú Kùránì láti lárúbáwá lọ sí English inú mi jásí pépà mi ní ìsìn èmi èrò pé mo ṣe rí láyé mi kí n ṣe tẹ̀síìrì pẹ̀lú èkó kò ní tẹ́mi lọ́rùn torí èbó èséde abínibí mi mo lọ kọ́ èbó ni mo lè tún Kùránì ṣe èbó it's not my problem bẹ́ẹ̀ kí n tún yóò bá òun yóò jẹ́ kí n ṣe kí ni o kí n lè nàyẹ́ màá lè ṣàlàyé ẹ̀ lẹ́kùnrẹ́rẹ́ èdè tó o fẹ́ fi tún Kùránì o gbọ́dọ̀ gbọ́ èdè lárúbáwá yé o tún wá fẹ́ tún sédè Yorùbá ọ̀wà gbọ́ Yorùbá ń yé wọ́n wùlẹ̀ tún sí èdè Yorùbá èdè ká ní ló bá gbọ́ English ló tún èdè míì tá a fẹ́ tú sí wọn agbọ́dọ̀ gbọ́dọ̀ lẹ́yìn ẹlẹ́kẹta ayẹ̀kúnà aliman ìmàánì alfáàbẹ̀ ṣẹ̀rẹ̀ yíyà fún ọ̀rán ẹni tí yóò tú Kùránì bàbá ló gbọ́dọ̀ gbọ́yé àwọn àtúmọ̀ ṣẹ̀ríà àwọn ṣẹ̀ríà expressions irú ẹ̀ nínú tá a mú wálẹ̀ kan sọ̀láàt ó lè túmọ̀ àdúrà ó sì lè túmọ̀ ìbáàdà tọ́já sí pé a máa ń bẹ̀rẹ̀ pẹ̀lú Allahu Akbar tí ó parí pẹ̀lú assalamu alaikum tábà ní hijab irú ẹ̀ ló ṣe àfáàrẹ́ èkó àfáàrẹ́ èkó tí ń sọ ìsọkúsọ níbi Ramadan méjì mẹ́ta sẹ́yìn àfáàrẹ́ èkó ó wá ń fi lárúbáwá tún hijab la hijab ó ní gàgà tó bí bá ṣe báyìí gàgà náà tó bá ṣe báyìí kí ní ìsọkúsọ nìyẹn hijab ló gàtà ó hijabu shari'an ó wà hijabu sharia yóò gbogbogbò ara obìnrin ni tóbi bá gbónú yàrá yìí ní ìsìn táàrí ìjáàbù náà ní sẹ́jáàbù tọ́lọ́ wá ń sọ nìyẹn pé kọ́ wà ní yàrá kíyà tó jẹ́ gàgà fún tọ́lọ́ sọ kọ́ yẹn ó tún wá ń sọ pé káwọn lárúbáwọ́ tó ní bánàbí dé wọ́n ti mọ ìjáàbù irú ìjáàbù tán ló ń gbà yẹn náà ara ìjáàbù rádaràda ìsọkúsọ ìjáàbù lárúbáwá yàtọ̀ sí ìjáàbù tọ́lọ́ fúlànàbí wa Muhammad sallallahu alaihi wasallam zakat tán bá ní zaka kí nǹkan ọmọ ẹgbẹ̀rún ní jẹ́bẹ̀ lòmúlù zakati lárúbáwá ti mọ̀ ọ yàtọ̀ sí ètí islam mú wá zakat islam ní pé ká yọ nǹkan kan nínú dúkìá wa bí owó bí nǹkan ẹranko bí nǹkan ọ̀gbìn àbí tá a fi ń ṣòwò bàbá níṣẹ́ rí ẹni tí yóò bá tú Kùránì tá a ọ̀rọ̀ rẹ̀ ó gbọ́dọ̀ jẹ́ ni tọ́kàn wa balẹ̀ fi ọgbọ́ yìí bí àìsù yẹ̀kúrùnù mùsùlùmí mùsùlùmí máa ń fi èdè tó yóò jẹ́ mùsùlùmí gidi yóò sì jẹ́ ẹni tó dúró déédéé nínú ẹ̀sìn ẹni táwọn méjèèmí ọ̀bá ti ọmọ ọmọ ibi láti gbóló torí wọ́n pẹ́ wa kí á tó bẹ̀rẹ̀ díẹ̀ torí kò lè jẹ́ ọjọ́ jímọ̀ òun lọ́jẹ́ kí á kọjá 330 330 láti sọ pé ààbò dúró lásìkò bá wà táwọn ìbéèrè ìbéèrè so abẹ ọlọ́run wọn bá tí a tún sọ lónìí wọn jẹ́ kí ó tó fún wa lọ́la sátidé tẹ̀sílì tó ń tẹ̀síwájú tá a bá ti kí sórí ìta òun láàmú tẹ̀síwájú nínú tẹ̀sílì ọlọ́run àdìkẹ́ ọlá kó balẹ̀ sí i ibi tí a ti bẹ̀rẹ̀ lọ́la ni wípé sórí gbogbo àlàyé tá a kọ́ ṣe yìí ó lè gbà wá tọ́sẹ̀ méjì àfi tí n bá sọ láláìsí ẹ̀ lókù ìtọ́ wà ń bì kí tẹ̀sí rí fáti àgẹ́gọ́ tó bẹ̀rẹ̀ bíi two hundred pages ni tá a bá láka gbogbo ẹ̀ a lè má ka tẹ̀sí rí kankan lọ́dọ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ kọ́ dìmọ̀ tẹ̀sí rí láwọn ọdún ìṣe ṣùgbọ́n àfẹ́ ṣe bẹ́ẹ̀ mo wá ń yọ àwọn tó jẹ́ kókó kókó nínú àwọn tó yẹ ká mọ̀ nígbà tá a bá wá ń ṣe tẹ̀síìrì fáti alif lami bá kọ́ra lọ yọ wà yé wa àrùn àbọ̀ síbi àwọn wo ni wọ́n gbajúmọ̀ pẹ̀lú tẹ̀síìrì nínú àwọn sàábé tó ń dájú pé tá a bá ń tú lọ pé Ibn Abbas sọ báyìí ọmọ ta ní jẹ́ kí ni o Ibn Abbas tàbá ní ibùn masudi ó sọ báyìí ọmọta ní jẹ́ bẹ́ẹ̀ tàbá ní àfáà wa alẹ́ ọmọ àbí tọ́lì ó sọ báyìí ọmọta ní jẹ́ alẹ́ ọmọ àbú tọ́lì lọ́sọ pé àfáà wa mohaz ó sọ báyìí ta ní jẹ́ mohaz àwọn sàábé kan ń bẹ tó jẹ́ pé wọn àrìnṣẹ́ méjì kọjá akíní tẹ̀sí ta ni wọn àgbọ̀wà sọ̀rọ̀ wọn àwọn tàbí ọ̀hún àwọn tátọ́jọ́ máa kí àwọn sàábé tí wọ́n máa tẹ̀sí rì fọ́ lórí a sọ̀rọ̀ wọn fún ọ tábàlà àfáà wa kò já àfáwà kọ̀tàádà tani jẹ́bẹ̀ àfáwà mọ̀sọ̀kúrù tani jẹ́bẹ̀ gbogbo àwọn àfá ìwọ́n pọ̀ báyẹn a kọ̀ sálàyé ọ̀rọ̀ wọn torí àmọ́ kóòtì wọn nígbà tá a bá ń ṣe kí ni o tá a bá ń ṣe tẹ̀síìrì lọ abẹ ọlọ́run bá ní lọ́lá gbogbo àwọn afẹ́ni ọlọ́run tí wọ́n ti lọ ọlọ́run bá ní kẹ wọn gbogbo àwọn tí ń bẹ láyé náà kan ṣàlékún dáadáa fún wọn ọ̀mọ̀dán ọlọ́run jẹ́ pẹ́lẹ́ káwa tí abẹ̀rẹ̀ náà lápàdé ọ̀ wá gbà níbi oṣù fún wa oṣù wa ló máa ní jẹ́ náà kọ́ oṣù wa ló máa ó ń pín sí mẹ́ta àwọn ènìyàn òbí mẹ́sàn-án léde nígbà tí ọba ìbí ọ̀la ó pín sí mẹ́ta ó pín sí mẹ́ta ọlọ́run jẹ́ kárí ìyọ̀nù rẹ̀ lẹ́wọ̀ subhanaka Allahumma wa bihamdik ashhadu an la ilaha illa